ó ní ó bẹ̀rù ọlọ́run ọba jù ọ̀rọ̀ ọlọ́run tó ní huwa a'lamu bikum idh ansha'akum ay la tamdahu anfusakum wala tansibuha ila at-tahara ẹ má ṣe máa yin ara yín kẹ́ ẹ sọ pé ẹ mọ́ ẹnìkan ni ò mọ́ wala tafkharu bi a'malikum ẹ má ṣe máa ṣe alfáàrí pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe ní ní rere torí pé ọlọ́run ọba nìkan lẹ́ni tó mọ ọlọ́run ọba nìkan ló mọ eléwo lórí ó ń páyà ọlọ́run ọba ọlọ́run ọba nìkan ló mọ ta ló mọ ọlọ́run ọba nìkan ló mọ ta ni nínú àwọn òṣìṣẹ́ àwọn wo ni ọlọ́run ọba ń gba iṣẹ́ níbí àyà náà kò sọ àlàyé nípa kayfiyatu tazkiyatihim. Uh, báwo ni wọ́n ṣe ń ṣàfọ̀mọ́ ara wọn but ní àwọn àyè míì ọlọ́wọ́ bá ṣàlàyé rẹ̀ torí pé ọ̀rọ̀ yìí wọ́n bá wọn kèfèrí àwọn Yahud àti Nasara àti àwọn mushrik àwọn ni wọ́n bá wí tó ti bẹ́ẹ̀ náà wáàzì ni fún àwọn mùsùlùmí náà ní àyè ibòmí ọlọ́ni nahnu abna'ullahi wa ahibba'u wọ́n ń sọ pé àwa ni ọmọ ọlọ́run àwa lólùfẹ́ so ẹnikẹ́ni tí kìí bá ti ṣe nínú wa àwọn ohun èyí ṣe ọmọ ọlọ́run àwa nìkan péré àwa lọmọ ọlọ́run ọmọ ọlọ́run ní èdè wọn ò ní ẹni ọlọ́run àwọn èèyàn tí wọ́n ń gbọ́ ò ní wọ́n ṣe àṣìgbọ́ ẹ̀ tí wọ́n fi ń rò pé wọ́n rò pé ọmọ tọ́lọ́run bí nahnu abna'ullah àwa ni ẹni ọlọ́run wa ahibba'u àwa ni olùfẹ́ rẹ̀ tọ́lọ́run bá ń fẹ́ níbo wa qalu lan yadkhula aljannata illa man kana hudan aw nasara wọ́n sọ pé ẹnìkan kò ní wọ ọgbà aljanna àyàfẹ́ ẹni tó bá jẹ́ yahudu àbí ẹni tó bá jẹ́ nasara eléyìí ó wà nù àpèjúwe ìsàfọ̀mọ́ ara wọn tí wọ́n ń ṣe àti alfáàrí tí wọ́n fi Uh, asẹ́lì wọn i mean uh, orísun wọn tí wọ́n fi ń ṣe alfáàrí so ó dáa fún ènìyàn kó má kórìíra ẹnìkankan torí pé ńgbà míì ẹni tó ń kórìíra yẹn ó lè jẹ́ kó lóore jù ń lọ níwájú ọlọ́run ó lè jẹ́ pé iṣẹ́ rẹ̀ mọ́ ju titi ẹ̀ lọ níwájú ọlọ́run bákan náà al-ihtiqari yúrìfù kọsán wàlvil wàlhàwán ìkórìíra èèyàn ó máa ń jẹ́ kí èèyàn ó ṣe òfò ó tún máa ń múyàn di ẹni ilẹ̀ torí pé ẹnikẹ́ni ò ní kórìíra ẹnìkan àfi tó bá gbéra ẹ̀ ga ẹnikẹ́ni tó bá sì gbéra ẹ̀ ga tí kìí ṣe pẹ̀lú ọ̀nà tí ọlọ́run ọba tó yọ́nú sí yóò ṣubú ni ìdí inú tó fi jẹ́ pé ìkórira èèyàn ó máa ń mú kí èèyàn ó di ẹni ilẹ̀ kéèyàn ó dẹni òfò torí pé ìyẹn gan ó tún máa ń ba sí èèyàn jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ pé alam tara ila alladhina yuzakkuna anfusahum balillahu yuzakki man yasha wala fatila ẹ rí àwọn tí wọ́n ń ṣe àfọmọ́ ara wọn tó ń sọ pé iṣẹ́ àwọn mọ́ àwọn ẹni ọlọ́run àwọn ni ẹni tí ọlọ́run bá fẹ́ ẹnìkan ò ní wà lìjẹ́nà àyàfà wọn ìsọkúsọ náà ń sọ ọlọ́run ọba ló máa ń ṣe àfọ̀mẹ́ni ó bẹ́ẹ̀ ni níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹnikẹ́ni a ní ṣàbòsí fún bó ti wùlẹ̀ ó kéré jù ẹni tí ń ṣiṣẹ́ bí gẹ́gẹ́ bí ọlọ́run ọba tí ó ti gba ìwọ àwọn tó yàn jẹ́ lé ayé lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ọba gba ìwọ tiẹ̀ náà lọ́dọ̀ àwọn míì náà tá tún yóò ń jẹ ọlọ́run ọba kìí ṣàbòsí fún ẹnì kankan. nípa kí èèyàn kó máa yin ẹlòmíì níwájú rẹ̀ àbí kó máa yin ara rẹ̀ àwọn àdéhìsá ẹnẹ́bísà ọ̀sán ń wá tí ó kọ̀ fún wa láti máa ṣe bẹ́ẹ̀ ó wá nínú sahih al-bukhari wa muslim láti ọ̀dọ̀ abi bakra ó ní madaha rajulun rajulan inda nabi sallallahu alayhi wa sallam arákùnrin kan ó yin ẹlòmíì ní ọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam pé lágbájá a ẹni báyìí ni ẹni báyìí ni máa ń ṣe báyìí máa ń ṣe báyìí níwájú ẹ̀ faqala sí ní anabisa asálà bá sọ fún pé waylak qata'ta 'unuqa sahibak miraran nànàbà ni àìsí ọ ó ti gé ọrùn ọmọ ìyá rẹ ànábì ń bírí pìtì ẹ wípé ó ti fọ̀bẹ gé ọmọ bí ìgbà tó ti dúnbú ọmọ ìyá rẹ ni. النبي صلى الله عليه وسلم وصف إذا كان أحدكم مادحا صاحبه لا محالة فليقل أحسبه فلانا أحسب فلانا والله حسيبه tó bá tiẹ̀ wá jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan yín ó yin ẹnìkan kò sí bó ti wulẹ̀ bó ti fẹ́ àyàfi kó yìn ntí tó yẹ kó máa sọ ni pé arùpẹ́ ni ire ni ṣùgbọ́n ọlọ́run ọba ni ó ń ṣe ló mọ òǹkálùkù ọlọ́run ọba òun ló mọ ẹni ire ṣùgbọ́n ìwò tá à ń wò à ń wò ní ìwò ẹni ire wala uzaki ala Allahi ahadan kìí ṣe pé mò ń ṣàfọ̀mọ́ ẹnì kankan lọ́dọ̀ ọlọ́run àbí níwájú ọlọ́run ahsibuhu in kana ya'lamu dhaka kadha wa kadha ipe mò ń lérò ipe ẹni báyìí ni ẹni báyìí ni tó bá mọ nǹkan kan nípa rẹ̀ so téèyàn bá máa yìyàn tí ó sí ọ̀nà míì àyàfi kó yìn yóò fi ẹ̀yìn yẹn tì sí ọ̀dọ̀ ọlọ́run yóò wá máa sọ pé òun o àbá lòun dá òun lérò wípé ẹni báyìí ní rí tóun rí bẹ̀tì kí ọkọ̀ wa ní sọ ní sọ pé àà ẹni rí ni bá nǹkan sọ àṣìṣe ni kí èèyàn kó máa yin ara ẹ̀ àbí kó máa yin ẹlòmíì níwájú rẹ̀ bákan náà ànábì kọ̀ fún wa ká máa sọ ara wa ló kọ ẹ̀yìn àti ó kọ àfọ̀mọ́ orúkọ tí tó yẹ pé ìtumọ̀ rẹ̀ bí ìgbà tí yẹn ń fọ́ rẹ̀ yẹn mọ́ ni Zainab binti Abi Salama Abi Salama ó ní orúkọ òun ó ní barra ẹni pé ẹni re barra ẹni re ẹni tí máa ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ó ní ní anabi sallallahu alayhi wa sallam bá sọ pé la tuzakku anfusakum ẹ má ṣe máa yin ẹ má ṣe máa ṣàfọ̀mọ́ ara yín allahu a'lamu bi ahlil birri minkum ọlọ́run ọba nìkan ló mọ àwọn òwúlẹ̀ ní eré nù yín so wọ́n wá bi anabi sàlẹ̀ pé bima nusammiha ó kọ́ ọ láwàá fún anabi ní sammuha zainab ẹ sọ ní zainab so wọ́n bá sọ ní zainab wọ́n wá change okọ̀ ẹ̀ láti barra wọ́n sọ di. Zainab so ọ̀pọ̀ nínú àwọn sábẹ́ ànẹ́bí sallallahu alayhi wa sallam lọ́kùnrin lóbìnrin tó yẹ pé ó kọ wọn ó kọ tó ń ṣe àfọ̀mọ́ wọn ni àbí tó ń fi ìgbéraga hàn tó yẹ pé nígbà tí wọ́n bá déwájú ànẹ́bí sallallahu alayhi wa sallam ànẹ́bí sallallahu yóò chẹ́ǹjì ó kọ wọn tí chẹ́ǹjì ó kọ téèyàn bá sì ṣe àṣìṣe ní irú àwọn ọkọ̀ tó ń sọ lónìí omi ìtọ́ ẹ pé kódà kò nítumọ̀ èèyàn nídìí àti pẹran èèyàn sì nídìí àti ṣe nǹkan kan ju pé kó kàn ṣe ìlẹ́n fáwọn èèyàn pé látẹnu òní lọ ó kọ mi báyìí ni ǹjẹ́ báyìí mọ́ and that is all so torí pé àwọn tí anabi sàlá sàlám tá change ó kọ wọn a gbọ́ pé wọ́n pẹran so àìmọ̀kan ló jẹ́ kí irú àwọn àfáà tí wọ́n máa ń ní ó di dandan kéèyàn ó pẹran kan jẹ́ kí irú nǹkan báyẹn kó ní àwọn èèyàn lára kódà bó tiẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ ṣe wọ́n nígbà wọn ti pẹran lóhùn lórí torí ẹran pípa yun orí ó kọ ná pẹran lé so tẹ́yìn ọba change ọkọ̀ ọlá tó ti pa ẹran míì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam ọlọ́ni afara'ayta alladhi tawalla wa a'ta qalilan wa akda ay afara'ayta ayyuha ar-rasul ǹjẹ́ ò rí ìwọ òjíṣẹ́ sallallahu alayhi wa sallam alladhi a'rada an ta'atillah léè tó ṣe àgbẹ̀rùgbọ̀n rí kúrò níbi ìtẹ̀lé ọlọ́run ọba ìtẹ̀lé àṣẹ ọlọ́run wà á tọ qalilan ó wá fúnni ní kékeré mímẹ́lì nínú dúkìá rẹ̀ thumma tawaqqafa anil ata ó wá fi ìfúnni yẹn ó fi kalẹ̀ kò ṣe mọ́ wa qata'a ma'rufahu rere tó ń ṣe yẹn ó wá fi ilẹ̀ kò ṣe mọ́ nígbàtí ọlọ́run ọba tí ó fi àfihàn àìmọ̀ka àwọn mushrik àwọn mushrikin tọ́lọ̀ ń fi àìmọ̀ka wọn tó fi hàn níbi ìjọsìn tán jọ́sìn fún ère àti oríṣiríṣi àwọn nǹkan míì tán jọ́sìn fún tí kìí sọlọ́run níbi ọlọ́run wá ń ṣe àpèjúwe ọ̀kan nínú wọn nínú àìmọ̀kan wọn tí wọ́n máa ń ṣe wọ́n ní ẹni tí ọ̀rọ̀ yìí ń bá wí o ní alwalid ibn al-mughira sorry o sorry wọ́n ní o ní alwalid ibn al-mughira ó rò nínú ọkàn rẹ̀ pé ẹ̀sìn anábì sallallahu alayhi wa sallam ẹ̀sìn òdodo ni so ó wá ti yá ní ìsìn tóun náà tí ó gbẹ̀sìn so ló bá bẹ̀rẹ̀ sí yin islam àti anabi sallallahu alayhi wa sallam níwájú àwọn kèfèrí ẹgbẹ́ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí í bu wípé ò rí pé wo àgbàlagbà àgbà àyà ọ lọ wọ ẹ̀sìn ọmọdé ó fi ẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ so wọn náà ti fẹ́ máa sọ wípé àwọn bàbá rẹ̀ wọ́n ti ṣìnà so ọmọ ọmọ tó dé lónìí ó lọ́wà lójú ọ̀nà lọ́wọ́ ni bá ń inni khashitu adhab Allah ń ni pe mo n bẹ̀rù ìjìyà ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndẹ̀ àkẹyàmà so ọ̀kan nínú wọn bá ní a tó bá pé ìlọ ń bẹ̀rù wá ní ó jẹ́ ká ṣe wàhálà látẹ̀kan táwọn ń bọ sọ̀rọ̀ látẹ̀kan ọba ti sọ pé ìjìyà lọ ń bẹ̀rù tó bá pé ni ṣé ń ni ó dáa ṣe ni pé èmi ń so ìyà tí wọ́n fi jẹ ọ́ èmi ọ́ gbà ṣùgbọ́n kọ̀ wá ní jẹ́ lásán o ọ̀rọ̀ àsanwó ee eh, ọ̀sanwó tó bá ti san nǹkan díẹ̀ fún mi tó tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ń bọ̀ gbé ìyà rẹ̀ o lọ́ba sì sanwó àgbàlagbà ọ̀jọ̀gbọ́n nínú àwọn àjọ òun náà ni wọ́n á tú jẹ báyìí lòun náà bá sì fún wọn lówó ipe tọ̀síkè náà nígbà tó yẹ pé lágbájọ́ ti bá mi gbé ìyà ẹ̀ṣẹ̀ mi ká máa bá kèfèrí lọ ló bá fi ẹ̀sìn anabi muhammad sallallahu alaihi wa sallam sílẹ̀ ó fi ẹ̀sìn islam sílẹ̀ ó ní ọlọ́run sì sọ wípé afara'ayta alladhi tawalla ẹ̀rí ẹni tó yí ẹ̀yìn padà lẹ́yìn ìgbà tó ti wà lójú ọ̀nà wa a'ta qalilan wa akda ó wá fún wọn lówó kékeré láti gba ìkùnà a'ta qalilan min madhil islam. ọ̀rọ̀ anyị islam díẹ̀ ọwọ́ tó padà sí orí kúfùrù rẹ̀ ọlọ́ni àìndàwò ilmul ghaibi fahuwa nígbàtí wọ́n wá ń se àdéhùn pé wọ́n bá gbé yẹ̀ ẹ̀sẹ̀ ó ti ẹ̀ wá mọ kọ̀kọ̀ kan ni tó fi mọ̀ pé lóòjọ́ o èèyàn máa ń báyàn kí ni tó fún láṣọ́ránsì pé ẹni ó fún lówó kọ́ bá gbé yẹ̀ sẹ́hun yóò ṣe é ṣe bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama so eléyìí àìndàhù ìbéèrè ni tó ń fi ìbúni àti ìkọ̀ fún ni pé èèyàn ò mọ ìmọ̀ kọ̀kọ̀ kò sẹ́ni ọmọ ìmọ̀ kọ̀kọ̀ torí pé ọlọ́ni wa ma kana Allahu liyutli'akum alal-ghaib ọlọ́run ní fi ìmọ̀ kọ̀kọ̀ hàn yín ọlọ́run ní alimul ghaibi fala yudhiru ala ghaibihi ahada ọlọ́run ọba ó ní onímọ̀ kọ̀kọ̀ kò sì ní fi ìmọ̀ kọ̀kọ̀ yẹn hàn nìkankan illa man irtada min rasuli àyàfi ẹni ọlọ́run bá yọ́nú sí nínú àwọn òjíṣẹ́ èyí ni pé kì í ṣe gbogbo àwọn òjíṣẹ́ ngan ni wọ́n mọ̀ nǹkan kan tó wà nípamọ́ àyàfi ẹni ọlọ́run bá yọ́nú sí tó gbàgbọ́ nínú wọn ó ní ọlọ́run fi ìmọ̀ kọ̀kọ̀ yẹn hàn kul la ya'lamu man fi samawati wal ardi al-ghayba illa Allah sọ fún wọn pé ẹni kankan nínú sánmà àti ilẹ̀ tó mọ ìmọ̀ kọ̀kọ̀ sí àyàfi ọlọ́run ọba àwọn àyà tó pọ̀ ó fi hàn pé kò sí ẹnì kankan tó mọ ìmọ̀ kọ̀kọ̀ àlàfọlọ́run ọlọ́run ni amlam yunabba bima fi suhufi musa wa ibrahim alladhi wafa ọkùnrin tí ó ti wà lórí ojú ọ̀nà yìí tó wá ṣẹ́rí padà kúò lórí ojú ọ̀nà náà ṣé kò tiẹ̀ wá gbọ́ nípa ohun tí ọlọ́run ọba sọ nínú tíra ànábì musa àti tíra ànábì ibrahim aleyhim asalaatu wasalaam ibrahim alladhi wafa ibrahim èyí tí ó pé àdéhùn tó ṣe fọ́lọ́run ọba nípa gbogbo àwọn nǹkan tí ọlọ́run bá ṣe ní ọ̀ràn èèyàn lé lórí gbogbo ẹ̀ ló ṣe kò sí ètò fìlẹ̀ ṣé arákùnrin yìí ṣé kò tiẹ̀ wá gbọ́ nípa ohun tí ń bẹ nínú tírà anabi Musa àti anabi Ibrahim aleyhi masalatu wasalam láyé ìbomi ọlọ́run bá inna hadha la fi ula suhufi Ibrahima wa Musa eléyìí fi hàn pé anabi musa àti anabi ibrahim aleyhi masalatu wasalam wọ́n ní tíra tọ́lọ́n fún wọn ṣùgbọ́n alladhi waffa ohun tó hàn nínú ọ̀rọ̀ àwọn àfáà ni pé ó pé gbogbo àwọn takalif tí ọlọ́run ọba ṣe lọ́nà èèyàn lé lórí ọlọ́run ni wa ibtala ibrahim wa alaikum salam wa ibtala ibrahim rabbuhu bi kalimatin fa'atammahun nígbàtí ọlọ́run ọba tó dán ànábì ibrahim wò pẹ̀lú àwọn kelimat àwọn ọ̀rọ̀ kan àwọn ọ̀ràn yẹn kan fa'atammahun ànábì ibrahim aleyhi wasalam ó pé àdéhùn ọlọ́run ọba so ṣé ọkùnrin yìí àtẹlòmíì bíi rẹ̀ wọn ò wá gbọ́ nípa ohun tí ń bẹ nínú tírà ànábì musa àti ànábì ibrahim aleyhi wasalam alla taziru waziratun wizra ukhra a sọ nínú tírà méjèèjì pé ẹnìkan kò ní gbé ìwà ẹ̀ṣẹ̀ ẹnìkan lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama òun kálukú yóò gbé tiẹ̀ ni wa laysa lil insan illa ma sa'a ẹnìkan ò sì ní rí nǹkan kan nípa oore àbí ẹ̀san àyàfi tó bá gbélé ayé ṣe lókù ẹnìkan kan kò ní gbé ìwà ẹ̀ṣẹ̀ ẹnìkankan so eléyìí ní ìsìn ó ti ó ti pàdánù torí pé kò sínú sílábọ́ọ̀sì ọlọ́run pé ẹnìkan wà máa gba ìjìyà ẹnìkan jà kò sí bákan náà gbogbo ohun tí èèyàn bá ṣe ń lé ayé òun náà ni ó rí kò ní rí nǹkan míì jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ rere yóò rí tó bá jẹ́ ibi yóò rí. ok tí ó bá jẹ́ pé ọmọ kéwúléyàn èèyàn sì ti gbọ́ àdìsí anabi sallallahu alayhi wa sallam tó ní wàmàn sanna sunnatan sayyi'atan kana alayhi wizruha wa wizru man amila biha min ba'di la yanqusu min awzarihim shay'a ẹnikẹ́ni tí ó bá ṣe ìlànà iṣẹ́ bú táwọn míì táwọn náà wá ṣe irú iṣẹ́ bú tiẹ̀ yẹn òun yóò jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ yóò sì tún jìyà ẹ̀ṣẹ̀ àwọn tó tẹ̀lé ṣiṣẹ́ náà so ó lè máa rò pé bóyá ẹnìkan ó ti jìyà ẹ̀ṣẹ̀ ẹnìkan nìyẹn nígbàtá ní tí ẹnìkan tó bá ṣe ìlànà ọ̀rẹ́kùn islam tó bá ṣe ìlànà iṣẹ́ ní iṣẹ́ tí ọ̀dà tẹ́lómìn náà wá rí wá kẹ́ wo ládùúgbò kí kẹ́ wá oyin fún àbí epo tó bá sì mọ mu tẹ suwiti yẹn ara tọ́mtọ́m so ẹnikẹ́ni tí ó bá ṣiṣẹ́ ẹbú tẹ́lómìn wá rí tó náà tẹ̀lé ṣiṣẹ́ ẹbú náà yóò jìyà ẹ̀ṣẹ̀ títí ẹ̀ yóò sì sì jìyà ẹni tẹ̀lé òun so èèyàn lè máa rò pé bóyá ẹnìkan ó ti jìyà ẹ̀ṣẹ̀ ẹlòmíì nìyẹn sọ ọ̀rọ̀ náà ò rí bẹ́ẹ̀ torí pé ìyẹ̀ ẹ̀ṣẹ̀ tó jẹ ó jìyà ẹ̀ṣẹ̀ ara rẹ̀ tó ṣe ní tó ṣe ní ní ṣìnà ó sì tún jẹ ìyà ẹ̀ṣẹ̀ àwọn míì tó tún ṣì lọ́nà torí pé àwọn oúntọ̀hún náà àwọn náà tún jìyà ẹ̀ṣẹ̀ wọn táwọn náà ṣe lórí ìṣìnà yẹn ó wá láti ọ̀dọ̀ ibn abbas radiyallahu anhu ó ní kánú qabl ibrahim يأخذون الرجل بذنب غيره يأخذون الولي بالولي أي القريب بالقريب ipe nígbà kan síwájú anabi ibrahim alayhi salatu wasalam àwọn tó ń bẹ ńgbà náà téèyàn bá ṣiṣẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n lè mú bàbá fún iṣẹ́ ọmọ tó ṣe bàbá lè ṣiṣẹ́ kan ó sì lè ṣàìdá kan wọ́n á lọ mú bàbá ẹ̀ àbí kún ó mú ọ̀nkù ẹ̀ àbí tán bá rí àbúrò rẹ̀ kún ó mu bíyàwó rẹ̀ wọ́n bá rí wọ́n mú pé ọkọ rẹ̀ ló wu ìwà báyìí wọ́n ń yà bí wọ́n máa ń ṣe nìyẹn tó bá pààyàn tí wọn ò bá rí wọ́n lè pa bàbá ẹ̀ rọ́pò èèyàn tó pa wọ́n lè pa ọ̀nkù ẹ̀ rọ́pò èèyàn tó pa kódà bọ́jọ́ mọ ẹ ni wọ́n lè mú pé bàbá rẹ̀ pààyàn wọ́n náà á pa ọ́ bọ́jọ́ bọ́jẹ́ ìyàwó náà ni bọ́jẹ́ kọ òun náà lè jẹ ìyà ẹ̀ṣẹ̀ ọkọ rẹ̀ àbí kó jẹ ìyàsẹ́ ìyàwó ẹ̀ ni ọlọ́run bá sọ̀kalẹ̀ nínú tírà náà pé alla taziru waziratun wizra ukhra ẹnìkan kan ò tún gbọ́dọ̀ máa jẹ ìyàsẹ́ ẹlòmíì mọ́ òun kálukú tó bá wù níwà òun náà ni yóò jẹ níyà. ọlọ́run sọ láyé ibùmí nù al-Qur'an tí wa qala alladhina kafaru lilladhina amanu ittabi'u sabilana وما هم بحاملين من خطاياهم من شيء إنهم لكاذبون ipe àwọn tí wọ́n gbàgbọ́ àwọn kèfèrí wọ́n wá ń sọ fún àwọn múmìnì pé ẹ wá tọ ojú ọ̀nà tiwa ẹ fi tẹ̀ ń ṣeun sílẹ̀ tẹ́ bá ti fi tẹ̀ ń ṣe sílẹ̀ tẹ́ bu wa mọ́ àní ìjà ẹ wá tẹ̀lé ti àwa tá à ń ṣe tó wáyé pé ìjìyà ni lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo ń tẹ́ ẹ ṣe ní iṣẹ́ ẹbu àwa alágbé eh, ẹ̀wù ìjìyà náà wọ̀ ọlọ́ni wa ma hum bihamilina min khatayahum min shay irọ́ ni wọ́n ń pa ẹnì kankan nù ò lè gbé eh, iṣẹ́ ẹ̀ṣẹ̀ lòmíì innahum lakadhibun òpùrọ́ ni wọ́n so eléyìí fi hàn pé Walid ibn al ó nìkan kọ́ ló ṣerú eléyìí ó wà nínú ìwà àwọn kèfèrí tẹ́lẹ̀ tí wọ́n bá jọ ń gbé pẹ̀lú àwọn mùmíní wọ́n á ní ohun tó lè jẹ́ kíní láàrin wọn láti jẹ́ pé wọ́n jókòó àlàáfíà òní mùmíní kó fi tí wọ́n ń ṣe lẹ̀kùn wá ṣe tàwọn tí wọ́n máa ń bẹ̀rù ìjìyà ni tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama àwọn ó gbé ìwà ẹ̀ṣẹ̀ wọn àwọn ó gbé wọ̀ so wọn kò ní ìjìyà tó ń bẹ̀rù kò ní nǹkan kan tí ó mú wọn jọ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run wa ní wàlá taziru waziratun wizra ukhra wa in tad'u mufqalatun ila himliha la yuhmal minhu shay walau kana dha qurba ipe tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ẹnìkan kan ò ní gbé ìyẹ̀ ẹsẹ̀ lómi torí pé kódà tẹ bó tiẹ̀ pé pé dákun kékeré ìbánigbé máa ń sọmọ́ tiẹ̀ kò ní gbé kódà kọ́ yẹ pé ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí bàbá ni ọmọ ni ìyàwó ni ọkọ ni kò sẹ́ni kankan tí ó tó láti gbé ẹrù ẹlòmíì bẹ́gẹ́gbẹ́ àwọn àfáàmọ́ ti ń kọ́ gbẹ̀rẹ̀gbé tiẹ̀ gbẹ̀rẹ̀gbé tèmi ni tèmi náà tó mi má tún fi kún ti tèmi náà. so and that is the reality lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkeyama ẹnìkan ni kò lè bẹ́ni lómi gbé ìwà ẹ̀ṣẹ̀ rẹ̀. ay annahu laysa lil insan nínú àyà yìí ó fi hàn pé ẹnikẹ́ni n tó bá ṣe nílé ayé náà ni ó gbà ní ládánjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tó bá pé rere ni òun náà ni ó jẹ ní ìjìyà tó bá pé aburú ni ọlọ́ni in ahsantum ahsantum li anfusikum wa asatum falaha tẹ́ bá ṣe rere ẹ torí ara yín ni tẹ́ bá sì ṣàbúrú náà torí ara yín náà lẹ ṣẹlẹ̀ ẹlòmíì kò ní gba aburú yín kó gbé wọ̀ man amila salihan fali nafsi wa man asa'a fa alayha ẹnikẹ́ni tó bá ṣe rere ó ṣe torí ara ẹ̀ ni ẹni ó bá sì ṣàbúrú náà torí ara ẹ̀ náà ló ṣe aburú yẹn lé man kafara fa alayhi kufru wa man amila salihan fali anfusihim yamhadun tó ẹnikẹ́ni tó bá wùwà ẹ̀ṣẹ̀ tó bá wùwà kèfèrí tó kèfèrí ìwà kèfèrí tó wù orí ààrẹ náà ló wù lé lórí ẹni tó bá sì ṣiṣẹ́ rẹ̀ òun náà orí ààrẹ náà ló wù lé lórí kò sẹ́ni kankan tí ó gbé ìwà ẹ̀ṣẹ̀ lòmíì so eléyìí ohun tó ti wà látọjọ́ tó ti pẹ́ ni wípé ẹnìkan ò ní jẹ kò ní gbé ìwà ẹ̀ṣẹ̀ lòmíì so kí wá ló dé tó fi jẹ́ pé sohuf Musa àti Ibrahim nìkan ni wọ́n mention bí tí wọn mẹ́ńṣọ̀ àwọn tíra míì torí pé àwọn ànábì ta fún ní tíra wọn pọ̀ èyí wá ṣe tó yẹ pé ti ànábì Musa àti ànábì Ibrahim òun ni wọ́n mẹ́ńṣọ̀n aleyhi wasalaatu wasalaam wọ́n ní torí pé ànábì Musa aleyhi salaatu wasalaam òun ló súnmọ́ ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam jù bákan náà ohun tí wọ́n fi jọra wọn nínú àwọn ṣẹ̀ríà wọn àti ìṣesí ríran wọn sí àwọn èèyàn wọn ó jọra wọn bákan náà àwọn kèfèrí Mẹ́kà gbogbo wọn pátá ohun tí wọ́n ń claim ni pé àwọn wà lórí ẹ̀sìn ànábì Ibrahim alayhi salatu wa salam so ó wà I mean uh, munasib kọjá pé ohun tí wọ́n fi ṣe àpèjúwe fún wọn ó ní ohun tí wọ́n ń claim pé àwọn wà lórí ẹ̀ onísùhù àtìrà نبي إبراهيم عليه salatu wasalam bákan náà tírà ànábì musa tí wọ́n dámà tí wọ́n sì mọ̀ tí ò tí ì kúrò nínú ọpọlọ wọn pé ànábì musa wá o ó sì ní tírà o ohun tí ń kà fáwọn èèyàn ní ìdí nu tó fi jẹ́ pé tírà ànábì musa àti ànábì ibrahim aleyhi wasalatu wasalam ó ní wọ́n fi ṣe àpèjúwe fún wọn bí ipe pé wọ́n lọ kàwò sí wọn ọ̀gbọ́ ni ipe ọlọ́run sọ nínú rẹ̀ pé ẹnikẹ́ni ò ní gbé ìwà ẹ̀ṣẹ̀ lòmíì gbogbo téèyàn bá ṣe ń lé ayé òun náà ni ó rí lọ́rùn so aya náà tún kọ̀ntínú wa anna sa'yahu sawfa yura thumma yujzahu jaza'ul awfa ó tún wà nù tírà ànábì Musa àti ànábì Ibrahim pé gbogbo téèyàn bá ṣe ń lé ayé ní dáadáa yóò rí gbogbo téèyàn bá ṣe ní dáadáa ní aburú nílé ayé yóò rí njọ́ gbẹ̀ndẹ̀ alkiyama bákan náà a tún wá ṣe ẹ̀san iṣẹ́ tó ṣe a san fún tí ó pé a ní dínkù a sì tún fi kún so gbogbo eléyìí ó wà nù tíra anabi Musa àti anabi Ibrahim èyí wá ṣe tó yẹ pé kèfèrí yìí ó wá gbà kí wọ́n sọ wípé tó kó kọ́ntínú pẹ̀lú kèfèrí rẹ̀ ṣùgbọ́n gbogbo tó bá ṣe lẹ́sẹ̀ àwọn ọba gbé kó sanwó yóò tún wá sanwó lé lórí eléyìí fi hàn ó fi àìmọ̀ kan wọn ó fi hàn gbangba. àbí kọ́ pé sọ́ọ̀fà yòrọ̀ ó ní pé gbogbo tí èèyàn bá ṣe ń lé ayé dáadáa ni aburú ni gbogbo àwọn àwọn tí wọ́n wà níjọ́ gbẹ̀ndẹ̀ alkeyama tí wọ́n kó jọ gbogbo ẹ̀ ni wọ́n rí pé ẹ̀rí àfa alágbájá báyìí báyìí báyìí báyìí tó ṣe ni ẹ̀rí ajé alágbájá báyìí báyìí báyìí tó ṣe ni gbogbo wọn ni wọ́n rí wọ́n á máa torí pé wọ́n á máa dalẹ̀ bíi pé àá èyí wa ti jẹ́ tó pé àwọn irú àwọn ẹni báyìí náà làwọn náà wọ́n tó ń ṣe báyìí so tí ó fi jẹ́ ìjìyà kan ló ń fún lélẹ́yìn náà fún síwájú kó tó lọ jẹ ìyá rẹ̀ bákan náà nínú àyà méjèèjì yìí ó fi hàn pé anna amalahu sawfa yura iṣẹ́ rẹ̀ yóò rí àbí kọ́ pé òun náà rí àwọn èèyàn náà ó sì tún rí lẹ́yìn náà a tún wá ṣe ẹ̀san fún un ẹ̀san tó pé pérépéré ọlọ́run bá sọ láyé ibòmí pé wàlúwọ́sínú yawma idhinil haqq faman thaqulat mawazinuhu fa ulaika humul muflihun waman khaffat mawazinuhu fa ulaika alladhina khasiru anfusahum. ipe ó sunwọ̀n lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama òdodo ni tá wọn iṣẹ́ òǹkálùkù ẹnikẹ́ni tí iṣẹ́ rẹ̀ bá wúwo níṣẹ́ rẹ̀ àwọn ẹni wọ́n soríire. So ẹnikẹ́ni tó yẹ pé iṣẹ́ rere wọn ó fúyẹ́ iṣẹ́ ẹbú wọn á tẹ̀rì àwọn yìí àwọn wọn ṣòfò wọn ṣòfò ẹ̀mí ara wọn gbogbo tí wọ́n gbélé ayé ṣe ó ti dòfò. faman ya'mal mithqala dharratin khayran yarahu wa man ya'mal mithqala dharratin sharran yara ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ rere bó ti wulẹ̀ ó kéré jù yóò rí ẹni ó bá ṣiṣẹ́ ẹbú náà bó ti wulẹ̀ ó kéré jù ó náà rí ibùmí ọlọ́ni wa nada'u al-mawazina al-qist li yawmi al-qiyamah fala tudlamu nafsun shay'a wa in kana mithqala habbatin min khardalin atayna biha wa kafa bina hasibin ìpè àwa gbé òṣùwọ̀n kalẹ̀ ń jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tá a fi máa wọn iṣẹ́ òǹkálùkù kò sì sẹ́nìkan tí wọ́n ṣàbòsí fún kò sẹ́nìkan tá a ṣèyànjẹ lé lórí tó bá yẹ pé iṣẹ́ rẹ̀ bó ti wulẹ̀ orí nishere kere ken kíní bi bi bi ọmọ ọmọ ọmọ iná gún yori rí tó a sì ṣe ìsáàbì iṣẹ́ rẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run tún sọ ń mi pé wa kul wa kulla insani alzamnahu ta'irahu fi unuqi wa nukhriju lahu yawma alkiyamati kitaban yalqahu manshura. a máa sọ fún pé ikra kitabak kafa bi nafsika al-yawma alayka hasiba gbogbo èèyàn pátá òun ni a so ìwé iṣẹ́ rẹ̀ mọ́ lọ́rùn a wà mú ìwé náà jáde fún pé ngbà máa kà á ìwọ gan fúnra rẹ ṣe ìṣirò fúnra rẹ. wa anna ila rabbika al-muntaha ó tún wá nínú tíra méjèèjì pé gbogbo èèyàn pátá ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n padà sí so báwo ni ó ti wá jẹ́ pé ẹnìkan wà ní a níjọ́ ní ilé ayé ó ti sanwó ẹ̀ṣẹ̀ rẹ̀ èmi ní gbà gbà rárára ẹ má mi o ẹni báyìí ti gbowó wípé yóò jí ẹ̀ṣẹ̀ ni bó ló ti fẹ́ bó ló ti fẹ́ rí nígbà tó yẹ pé gbogbo wọn pátá iwájú ọlọ́run ọba alákòó wọn sí. Si وأنه هو أضحك وأبكى وأنه سبحانه وتعالى أضحك من شاء في الدنيا بأن سره ìpè ọlọ́run ọba ó ní ẹni tí ó máa ṣokùnfà kéèyàn rẹ́rìn kó dunnú nílé ayé ń bí òun náà sì lẹni tó máa ń ṣokùnfà kéèyàn banújẹ́ lórí aburú tó bá so ẹni ọlọ́run bá wù yóò fún ní dùnnú yóò máa rẹ́rìn ẹnbi tó ń sìn ti ń rẹ́rìn tiẹ̀ ti ń dunnú ibẹ̀ làwọn kan sì tún ti ń banú jẹ́ wa annahu huwa amata wa ahya ọlọ́run ọba yìí kankan ṣoṣo náà ni ẹni tó máa ń ṣe okùnfà ikú èèyàn òní ọjọ́ ikú èèyàn ti tó ọyá kókó lé ayé ay annahu subhanahu wa ta'ala amata man arada mawtahu min khalqi òun ló máa ń pẹ ní ọba wù tó fẹ́ panú àwọn ẹ̀dá ẹ̀ tí ó kú wà áhìyà man arada hayatuhu minhum òun ló sì máa ń fi ẹni ó bá wù sílẹ̀ kó máa gbélé ayé lọ títí sí àsìkò tiẹ̀ náà ti fi tó. فهو المتفرد سبحانه وتعالى بالإحياء والإماتة أني كسوسو أني أسيهن لو ألوميو تبا سي مشاركة به so kò wá ní ìṣẹ̀lẹ̀ pé ah, àsìkò ikú èèyàn tó yọ wà ní à ah, ẹ dákun jẹ́ ń sáré lọ sọ́dọ̀ látà kọ́ bá ń bẹ̀bẹ̀ ló pé ọlọ́run fi mí lẹ̀ fọ́dún méjì sí ó láwọn kankan tí mo fẹ́ ṣe tí mi ò tí ì ṣe kò lè ṣẹlẹ̀ torí pé ọwọ́ ọlọ́run ọba nìkan ni gbogbo ẹ̀ wà annahu ta'ala wahdahu amata al-ahya wa abka man hawlahum òun nìkan ṣoṣo ló máa ń jẹ́ kéèyàn ó kú gbogbo àwọn tó máa ń bẹ lẹ́ni láyìíká rẹ̀ wọ́n máa sunkún níbẹ̀ náà lọ́lọ́run ti ní kẹ́nìkan tó bímọ gbogbo àwọn tó ń bẹ láyìíká rẹ̀ àwọn náà máa rẹ́rìn ó làáfà kan fi sọ pé ìwọ ọmọ anábì Adam ńgbà tí ìyá rẹ̀ bí ọ ńgbà tí wọ́n délé ayé òun sunkún ṣùgbọ́n gbogbo àwọn tó ń bẹ ní yèéká rẹ̀ àwọn ń rẹ́rìn wọ́n ń dunnú so ṣiṣẹ́ fúnra rẹ̀ nílé ayé tí ó fi wá jẹ́ pé ńgbà tó o bá kú o àwọn ọmọ sunkún wọn ó sì máa rẹ́rìn pé wọ́n máa nẹ́bí Adam ń gbà bí ọ sílé ayé ìwọ sunkún wáyé ni àwọn sì ń rẹ́rìn inú wọn ń dùn ipò wọn bí ọ kọ́ wá ṣiṣẹ́ fún ara rẹ tí ó fi á pé ńgbà tí wọ́n bá kún táwọn ń sunkún ìwọ sì máa rẹ́rìn. wa annahu khalaqa az-zawjayni adh-dhakara wal-untha min nutfatin idha tumna ọlọ́run ọba kan ṣoṣo ó dá ọmọ ẹ̀dá ènìyàn lọ́kùnrin àti bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹranko náà ló dá wọn lọ́kùnrin àti obìnrin ó wá dá ọmọ ànábì Adam min níbi mani idha tumna nígbà tó bá ń jáde tó ń ta pọ̀pọ̀pọ̀pọ̀ so ibẹ̀ lọ́lọ́run ó ti ṣẹ̀dá ẹni tó bá fẹ́ dá lẹ́yìn ìgbà tó ti ṣẹ̀dá ànábì Adam alayhi salam níbi iyẹ̀pẹ̀. So, Afani ذكر جل وعلا في هذه الآية الكريمة Ọlọ́run ọba ó sọ níbi ááyà yìí ipe annahu khalaqa az-zawjayn ay an-naw'ayn adh-dhakar wal-untha Ọlọ́run ọba ló déyàn lóríṣi méjì ọkùnrin àti obìnrin ó dá wọn láti bí mani wa hiya nutfatu al-mani idha tumna ay tasubbu wa turaku fi ar-rahm nígbà tó bá bẹ̀rẹ̀ sí bọ́ tó bá bẹ̀rẹ̀ sí fọ́n sínú àpò òbí ala asahil qawlain lórí ọ̀rọ̀ tí tó dáa jù táwọn àfáà tán túmọ̀ àyà yìí wọ́n fi wọ́n fi àyà tó wà nù súra kan tó sọ pé afara aitum matum nun a antum takhluqunahu am nahnu al-khaliqun wípé ṣé ẹ rí mani tí ń dà látara yín ṣé ẹ̀yin lẹ́ ń sọ di ẹ̀dá ni àbáwá la ń sọ di ẹ̀dá eléyìí fi hàn pé láti ibi mọ̀ nìyẹn òní wọ́n ti ń dá wọ́n ti dá olúkúlùkù alam yakun nutfatan min maniyin ṣé ọmọ ẹ̀dá ènìyàn ò ti jẹ́ mani tẹ́lẹ̀ tí ń fọ́n sínú àpò òbí ṣùgbọ́n àwọn afáàmì wọn ni min nutfatin idha تقدر بأن يكون الله قدر أن ينشأ منها حمد ipe ọlọ́run ọba ó ti ṣe kàdára pé láti bi nutfa yẹn ibẹ̀ ni obìnrin ó ti lóyún so nígbà míì nutfa yẹn ó lè jẹ́ pé ẹ̀jẹ̀ lásán ni ni ó dà tí ó sì parí síbẹ̀ bẹ̀tún ti bẹ́ẹ̀ tafsir alákọ̀ọ́kọ́ náà ni ó fẹ́ jọmọ́ ohun tí ó wà nínú al-Qur'an nínú àwọn àyà mi bákan náà dídá ẹ̀dá ní ọkùnrin àti obìnrin èyàn náà nínú agbára ọlọ́run àti kúdúrà rẹ̀ ni bákan náà ó tún ṣe àfihàn pé ọlọ́run ọba tó dá yẹn yóò lè jí nígbà tó bá kú lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama torí pé àwọn kèfèrí ìjọ yẹn wọ́n ń wo pé ìṣẹ̀dá àkọ́kọ́ yẹn kò lè wà pọ́síbù kí wọ́n tún ṣe ìṣẹ̀dá náà mọ́ lẹ́yìn ìgbà tí èèyàn bá ti bu nínú ilẹ̀ so ọlọ́ni ayahsabu l'insanu an yutraka suda alam yaku nutfatan min maniyyin yumna thumma kana alaqatan فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى so aya yóò fi hàn pé ìṣẹ̀dá ọlọ́run tó ṣe ènìyàn láti fi màní láti fi màní tó tún wá jẹ́ ẹ̀jẹ̀ láti fi ẹ̀jẹ̀ tó di ẹran tó wá fi ẹran bo eegun mọ́lẹ̀ eyín ẹ̀rí ni pé ọlọ́run bá ó jí àwọn èèyàn dìde lẹ́yìn ìgbà tí lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́run ni alam yakun nutfatan min maniyyin yumna ṣé ènìyàn tẹ́lẹ̀ kò ti jẹ́ mani tó ń fọ́n sínú àpò bí thumma kana alaqatan lẹ́yìn ìgbà náà ló wá jẹ́ ẹ̀jẹ̀ fàkọ́lẹ̀kọ́ fàṣàwà àwa ṣẹ̀dá rẹ̀ àṣe ní déédé tó lójú tó nímú tó lórí tó nírun tó lẹ́sẹ̀ tó lé èékánná lẹ́sẹ̀ gbogbo ẹ̀ pátá wa pé ìṣẹ̀dá ẹ̀ faja'ala minhu az-zawjayn adh láti bí màní ìyẹn náà láti wá dá yàtọ̀ pé eléyìí ọkùnrin ni o eléyìí obìnrin ni o so ẹni ó ṣerú eléyìí alaysa dhalika biqadirin ala an yuhyiya al-mawta ṣé òun tún ní agbára láti jí ẹni ó kú láti jí dìde. bákan náà ọlọ́run ọba tún sọ wípé òun ò sì ṣe ìṣẹ̀dá yẹn òun ò ṣe lásán ó ṣe torí hikima ni torí àti jọ́sìn fún ọlọ́run ọba ọlọ́run ayahsabul insan an yutraka suda ṣé ènìyàn ó rò pé a kàn ṣẹ̀dá rẹ̀ a wà á fi í lásán báwọn àní máa paláṣẹ kó ṣe àní máa paláṣẹ kó má ṣe so wa anna alayhi nash'ata al-ukhra ó tún wá nínú tírà suhufi Musa àti Ibrahim ipe ọmọ ẹ̀dá ènìyàn yóò tún ṣe ẹ̀mí lẹ́lẹ́ẹ̀kejì ìgbà tó ti ṣẹ̀mí lílé ayé yóò tún ṣe ìṣẹ̀mí míì wa annahu huwa agna wa akna ọlọ́run ọba òní ẹni ọba ẹni tí ó máa ń fún yẹn ní arziki arziki yẹn ó lè jẹ́ arziki lásán bá náà ni wa akna olótú máa ń fún ní arziki èyí tó níye torí pé akna wọ́n ní agna òní arziki bí owó ṣùgbọ́n akùnà ó ní arziki bíi nǹkan ọ̀sìn ilé àtàwọn fàdákà nǹkankan torí pé àwọn yẹn ó ní èyí tó máa ń pẹ́ lọ́wọ́ ṣùgbọ́n owó ní ìsinyìísìn lèyàn ọ̀nà tẹ̀yìn. so lẹ́yìn ìgbà tó ọlọ́run bá fún ní arziki eh, tán yóò tún wá fún ní kọ̀dínyà láti bí arziki yóò tún wá fún ní owó tí máa pẹ́ lọ́wọ́ tí kì í tí kì í bàjẹ́ bọ̀rọ̀ so ọlọ́run bá ní ṣe méjèèjì fún yẹn wa annahu huwa rabbu shi'ra pàápàá jùlọ ọlọ́run ọba ní àṣẹ̀dá ash-shi'ra ash ní kawkab ìràwọ̀ kan ní ó lágbára níbi ìmọ́lẹ̀ ó máa ń jáde ní àsìkò ooru wọ́n ń pè ní ash akbar àwọn míì nínú àwọn lárúbáwá wọ́n believe pé ṣíìrọ̀ yẹn ó tóbi ju oòrùn lọ n tí ó jẹ́ ọ̀hàn ní kékeré ni pé ibi tó ń wà ó jìnà ju ó jìnà sí oòrùn òun wà lókè lókè ni oòrùn sì wà ń sálẹ̀ ìdí nu tá a fi ń rò rò pé ó tóbi jù lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ. so ṣíìrọ̀ yẹn torí ìmọ́lẹ̀ rẹ̀ wọ́n máa ń jọ́sìn fún un wọ́n ń jọ́sìn fún ìràwọ̀ yẹn so ọlọ́run wa sọ pé òun ni ọba ṣẹ̀dá àṣírọ̀ òun ni òun ṣẹ̀dá ìràwọ̀ náà so ìràwọ̀ yẹn kò tó láti jọ́sìn fún ẹni ó ṣe ìṣẹ̀dá ìràwọ̀ náà ló yẹ ká jọ́sìn fún so jíjọ́sìn fún ah, jíjọ́sìn táwọn àwọn kèfèrí tí wọ́n máa ń jọ́sìn fún ìràwọ̀ yẹn ìdínú tọ́lọ́n fi pé ó ní àṣẹ̀dá ìràwọ̀ so ó ní òun tán fún láti jọ́sìn fún kìí ṣe ẹ̀dá tó ń dá wa annahu ahlaka adanil ula ó sì wá nù tíra méjèèjì pé ọlọ́run ọba òun ló pa àwọn ìjọ anabi hud ad ọlọ́run ọba ló pa wọ́n rẹ́ ọlọ́run ló tún pa ìjọ anabi salih thamud ọlọ́run ọba ló pa wọ́n rẹ́ tí ò fi ẹnìkan kan sílẹ̀ nù wọn gbogbo wọn pátá náà parun torí tí wọ́n gbélé ayé ṣe wa annahu subhanahu wa ta'ala ahlaka 'adan al-ula ọlọ́run ọba òní ẹni tó pa àwọn 'ad alákọ̀ọ́kọ́ tó pa wọ́n run eré ìfihàn pé bóyá 'ad ẹlẹ́ẹ̀kejì tún wà ńgbà wọn pe eléyìí lálákọ̀ọ́kọ́ wa hum qawmu Hud òun àwọn àjọ ànábì Hud wa ahlaka Thamud ọlọ́run ọba ló tún pa àwọn ìjọ samudawa ọlọ́ọ̀lọ́pàá wọn run wahum qawmun salih àwọn ní ìjọ ànábì salih falam yubqi minhum ahada ọlọ́run sẹ́nì kankan kò nù wọn gbogbo wọn náà parun. alqur'an ó ṣe àpèjúwe mahlaka bi anna al ìparun àwọn art ó ṣe àpèjúwe rẹ̀ pé ó ní alákọ̀ọ́kọ́. والمراد من هذا الوصف أنها أولى الأمم هلاكا بعد قوم نوح àwọn àfáà ni tó ìdí tí fi tí fi sọ̀rọ̀ yín wọn pé alákọ̀ọ́kọ́ wọ́n ní àwọn ni àkọ́kọ́ nínú àwọn al-umma tọ́lọ́run kọ́kọ́ parun lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tí ọlọ́run pa àwọn ìjọ anabi Nuh tó pa wọ́n run so àwọn ìjọ anabi Hud àwọn ni àkọ́kọ́ tọ́lọ́run kọ́kọ́ pa wọ́n run lórí ilẹ̀ gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ́ onítẹ̀fsìrì náà ṣe sọ. So àwọn afáàmì ní àádẹ́ni ùlà yẹn wípé áàdì míì tún wà ìyàtọ̀ sí àwọn eléyìí so àwọn eléyìí lálákọ̀ọ́kọ́ nu wọn torí pé áàdì wọn ní kàbílà ni wọn so àwọn kàbílà ni wọn tí wọn pọ̀ gbogbo wọn náà áàdì ni wọn alákọ̀ọ́kọ́ tó lọ́n kọ́kọ́ parun làwọn eléyìí almuhim èyí tí a sọ lálákọ̀ọ́kọ́ yẹn náà ni ó lágbára jù wípé ìdí tọ́lọ́n fi pè wọ́n ní al ó ní pé lẹ́yìn ìgbà tí a pa ìjọ ànẹ́bì nù tá a pa wọ́n run torí pé ó túmọ̀ sí pé ìparun tí wọ́n parun pápá ìjọ ànẹ́bì nù tí wọ́n parun bí ìgbà tá a pa gbogbo èèyàn run ní ilé ayé kò sẹ́nì kankan tó kù mọ́ so àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí gbélé ayé lẹ́yìn wọn kúmọ́ nínú àwọn àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n wà nínú ọkọ̀ ojú omi so inú wọn láti rí àwọn Ààd àwọn Thamud àtàwọn yòókù náà so àwọn wá ní ìjọ alákọ̀ọ́kọ́ tí a kọ́kọ́ parun lẹ́yìn ìparun ìjọ ìjọ ànábì Nuh bet ní àyà yìí àmọ́ kí ni tí ọlọ́run fi pa wọ́n run a kàn gbọ́ pé ọlọ́run pa ìjọ méjèèjì run ni ṣùgbọ́n àwọn àyà míì nínú alukur'an wọ́n ṣàlàyé bóun lọ́lọ́run ti pa wọ́n run àsìkò wo ni ìparun wọn ló gbà níbi ká ọlọ́ni wa amma aadun fa uhliku birihin sarsarin aatiya ipe àwọn aad ìjọ anabi Hud ọlọ́run pa wọ́n run pẹ̀lú atẹ́gùn atẹ́gùn tí máa ń súfèé léètọ́ pé kò sí oore kankan nú ẹ̀ pẹ́ẹ́pẹ́ àgbọn àgbọn atẹ́gùn sakharaha alayhim ọlọ́run bá rọ̀lé wọn lórí sab'a layali fún ọjọ́ méje fún alẹ́ méje wa thamaniyata ayyam àti ọjọ́ méje ọjọ́ mẹ́jọ alẹ́ méje ọjọ́ mẹ́jọ so ní tẹ̀lé ń tẹ̀lé kò sí break ó kàn fẹ́ náà ni kátẹ́gùn ọmọ fẹ́ fún seven days àbí eight days a ó rí pé kì í ṣe nǹkan kékeré ni fatarol qawma fiha sar'a ẹ wà á rí gbogbo àwọn èèyàn lẹ́lẹ̀ tí wọ́n kú lọ ka annahum ajazun nakli bí ìgbà tó yẹ pé àwọn ewé lọ bọ́lẹ̀ ewé dẹ́bínú lọ bọ́lẹ̀ kalẹ̀ káfẹ́fẹ́ fọ́n wọn lọ bẹ́ẹ̀ lẹ́ra àwọn èèyàn. fahal tara lahum min baqiya ǹjẹ́ ẹrẹ́ nìkan tó kù nù wọn gbogbo wọn pátá lọ́lọ́run parun. sọ eléyìí pé ìjọ anabi àjọ anabi Hud ọlọ́run pa wọn pẹ̀lú kíni atẹ́gùn tí ń súfèé tí ò lóore nú. وفي عاد إذ أرسلنا عليهم ريح العقيم nínú àwọn ìjọ Ad sọ fún wọn nígbà tí a rán atẹ́gùn tá a rán sí wọn atẹ́gùn náà àkíìm àgàn atẹ́gùn àgàn tí ò lóore kankan nínú ẹ̀ ma tadharu min shay'in atat alayhi illa ja'alathu karramin kò sí nǹkan kan tí atẹ́gùn yọ tí ó kàn tí nǹkan náà tí ò ní tí ò ní dàwó kó deruku so eléyìí ni ìjọ anabi Hud ṣùgbọ́n ìjọ anabi anabi Saleh ó ní àwọn Thamud ọlọ́ni fa Thamud. فهديناهم فاستحبوا العمى على الهدى àwọn sámúdáwá afọ̀nàmọ̀wọ́n wọ́n wá wọ́n nífẹ̀ẹ́ káwọn wà lójú lójú kùnà ju káwọn wà lójú ọ̀nà lọ فأخذتهم الصاعقة العذاب àwa fi ìyà àrá àfi jẹ wọ́n alhun létí ìyẹpẹrẹ tó wà nú bima kanu yaksibun torí tí wọ́n ń ṣe so ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ ọlọ́run bá pe ìjìyà wọn lóko tó pọ̀ ọlọ́run sọ ń bomi pé wọ́n fi thamud idh qila lahum tamattaw hatta hin fa'ataw an amri rabbihim fa'akhadhatuhum as-sa'iqah wa hum yanzurun wípé ìjọ ànábì sọ́ọ̀lẹ̀ thamud nígbà tí ọlọ́run sọ fún wọn pé ẹ máa gbádùn so fúngbà díẹ̀ ní gbádùn yín nígbà tí àlámọ̀rí ọlọ́run dé bá bá wọn a fi ìyà jẹ wọn pẹ̀lú àrá tó sán pa wọn gbogbo wọn pátá. so níbòmíì ọlọ́run pé ìjì àwọn ní sọ́ìhà níbòmíì. So, ọlọ́run pè ìjìyà wọn ní sa'iqa níbòmíì ọlọ́run pè ìjìyà wọn ní ar-rajfa fa akhadathum ar-rajfatu so nígbà míì ọlọ́run pè ìjìyà wọn ní at-taghiya fa amma thamudu fa uhliku bit-taghiya gbogbo àwọn eléyìí orúkọ ni lóríṣiríṣi tọ́lọ́run ìjìyà tó ń jẹ tó ṣe fún àwọn thamud ibomi ọlọ́run ní atadmir fadamarnahum ah, wa qawmahum ajma'in ẹni ẹni pé apawọ́run ìparun. so wọ́n ní gbogbo àwọn ìbára yìí pátápátá wọ́n padà sí ìtumọ̀ ẹyọ kan náà ni torí pé ńgbàtà ní apawọ́run pẹ̀lú asọ́ìhà ó ní àrá tó ẹ pé tó bá sán pàrà ohun rẹ̀ gan ó ti jẹ́ kéèyàn kú sílẹ̀ so sísán tí ó wà sán tó bá sán ibo ni ọwọ́ yọ wọlẹ̀ ni tó bá sì wọlẹ̀ ilẹ̀ ó mì jigijigijigi ìdínú tá a fi pè ní ìjì àwọn ní rọjfà tó milẹ̀ lẹ́sẹ̀ wọn a sì pé ní tọ́ọ̀gì àtorí pé ìjìyà ni tó yẹ pé ó kọjá ẹnu àlà so àwọn afáàní gbogbo ẹ̀ pátá okọ̀ kan abẹ́ okọ̀ kan náà ni ó já sí so ọlọ́run bá pa wọ́n run pẹ̀lú àrá wa qawmu nuhin min qabl innahum kanu hum adlama wa atgha bákan náà a tún sọ nínú suhufi Ibrahim àti anabi Musa aleyhi masalatu wasalam ipe àwọn ìjọ anabi Nuh àti kọ́kọ́ pa wọn run síwájú àwọn eléyìí àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n kọjá ẹnu àlà níbi ẹ̀ṣẹ̀ wọ́n ṣàbòsí sórí ara wọn wọ́n sì kọjá ẹnu àlà níbi ẹ̀ṣẹ̀ èyí ni pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ju tàwọn àwọn tá a parun lẹ́yìn yìí ó ju tiwọn lọ. ay wa ahlaka qawmu Nuhin min qablu haula a pa ìjọ ànábì Nuh àpàwọn run síwájú àwọn eléyìí kánú ashaddu tamarrudan torí pé àwọn wọn jẹ́ agbẹ́rùgbọ́nrin wọn ó ju tàwọn eléyìí lọ wa a'zamu kufra kèfèrí tí wọ́n tún ju tàwọn eléyìí lọ. now irú ẹ̀ṣẹ̀ wo ni ìjọ ànábì Nuh tí wọ́n ṣe tọ́lọ́n fi pé ẹ̀ṣẹ̀ wọn ju ti àwọn tó síwájú wọn lọ àkọ́kọ́ nú ẹ̀ ni pé ànábì nù tọ́lọ́n rán sí wọn kò sí ànábì kan tó pẹ́ láàrin àwọn èèyàn rẹ̀ tó ànábì nù gbogbo bó sì ṣe pẹ́ nu wọn náà ní í ṣe wáàzí fún wọn tó ṣe pé gbogbo àsìkò tó wá lù ú kò sẹ́ni kankan wọn tí wọ́n gbàgbọ́ àfi èèyàn bíntín ọlọ́ni falabitha fihim alfa sanatin illa khamsina aman fa akhadhahum tufan wa hum zalimun anabi anabi alayhi salatu wa salam ó gbé àárín wọn fún ninety years ló fi gbé àárín wọn tó ń pè wọn ṣùgbọ́n gbogbo wọn pátá kò sẹ́ni tó gbà nù wọn ìdí nu tọ́lọ̀ fi pé azlama wa atgha bákan náà nínú ìwà abú wọn tí wọ́n ṣe ó ní ìfọwọ́dítì wọn sọ̀rọ̀ ọlọ́run ọba tí wọ́n bá ń kà àtoríṣiríṣi àwọn istihza tí wọ́n fi ànábì inú tí wọ́n fi ń ṣe tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ nígbà tí wọ́n bá ń ṣe wáàzí fún wọn ọlọ́run ní. ربي قال ربي إني دعوت قومي ليلا ونهارا فلم يزيدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم قد أنت من في أصابري كانوا تيما لبورون قاقبي أبي كانوا تيما لريا نبي نوبة نوجو وعصروا واستكبروا استكبارا eléyìí náà gan ọ̀kan nú àwọn aburú wọn ni wọ́n kọ́ntínú lórí ìwà ẹ̀ṣẹ̀ wọn bẹ́ẹ̀ tún ni wọ́n tún ṣe gírmánkẹ́ì wọ́n ṣe ìgbéraga ìgbéraga tó tóbi nínú àwọn ìwà aburú wọn ète lóríṣiríṣi tí wọ́n ń dá láti ṣàbúrú sí ànábì Nuh ọlọ́ni qala Nuhun. رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارة ومكروا مكرا كبارا so eléyìí náà tún wà nù aburú wọn wọ́n tẹ̀lé ọ̀nà tí ò dá ọ̀nà ọ̀nà ẹ̀ṣẹ̀ tí ò lè tí ò lè lékún fún arzikí wọn kò sì lé lé nǹkan kan fún níbi ọmọ wọn àyàfi wọ́n tún wá ń déètì oríṣiríṣi sí ànábì náà nínú ẹ̀ ó ní àwọn èèyàn tí wọ́n ń ṣì lọ́nà wọ́n lọ sí any angle láti yẹ pé ẹnìkan kan ò ní gbọ́ ọ̀rọ̀ ànábì náà wọn ò sì ní gbà wọn ò ní gbàgbọ́ wọ̀kọ́dé àdọ́lú kẹfì rọ̀ wọ́n ṣì àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ wọ́n ṣì wọ́n lọ́nà innaka intadharhum yudillu ibadak tó o bá fi wọ́n lẹ̀ wọ́n sọ gbogbo àwọn èèyàn wọ́n sọ wọ́n nù wala yalidu illa fajiran kufara kódà gan gbogbo ọmọ tí wọ́n bá bí wọn ò ní bímọ olóríire ọmọ olórí ibú ni wọ́n máa bí fájìr àti kèfèrí nínú aburú wọn nígbàtí ọlọ́run ní kí ànábì inú kó kọ ọkọ̀ ojú omi ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه so nígbà tí ànábì nù tó bẹ̀rẹ̀ sí ṣe ọkọ̀ ojú omi ẹnikẹ́ni nínú wọn tí ó bá kọjá tó rí ànábì nù àti kó máa fi ṣe yẹ̀yẹ́ so ṣé wọn wọn ò burú jà wọn yẹn lọ wọn burú iṣẹ́ tí wọ́n iṣẹ́ bú wọn ó tóbi ju àwọn tí ń lọ ìdí nu tọ́lọ́run fi sọ pé ah, innahum adlama wa atgha. نعم والمؤتفكة أهوى فغشاها ما غشا nínú àwọn tí aparun mọ̀tẹ́fìkà wọ́n ní madainu qawmu lut ó ní àwọn ìlú anabi lut àwọn ìlú míì tán yíká rẹ̀ qallabaha Allahu alayhim ọlọ́run bá dojú wọn dé wàjáàlẹ̀ àìlìyà sáfìlà ó wá sọ òkè wọn ó sọ dilẹ̀ ó sọ lẹ́lẹ̀ wọn di òkè fàlbẹ́sàá má àlbẹ́sàá min hijaro ọlọ́run wá rọ òjò òkúta lé wọn lórí ó ní ìtumọ̀ fàgọ̀ṣáà má gọ́ṣà ọlọ́run wá fi ọ̀rọ̀ jò òkúta ó fi bò wọ́n mọ́lẹ̀ a ó rí i pé ìjìyà náà lágbára pọ̀ jù. so ìdí nu tán ní ọlọ́run pé wọ́n ní mu'tafika torí pé uh, uh, màláíkà Jibril ó dojú wọn dé ká dojú nǹkan dé ó ní itifak ìdí nu tí wọ́n fi pé al ẹni òpùrọ́ tó parọ́ mọ́yàn so n ti ń jódodo tó wà lókè tí gbogbo àwọn èèyàn rí wá dojú ẹ̀ délẹ̀ wọ́n wá ń rí nǹkan míì ìdí ni wọ́n pè ní ifk. so ọlọ́ni falamma jaa amruna ja'alna aliyaha safila wa amtarna alayha hijarata min sijili mandud nígbàtí àṣẹ ọlọ́run ọba dé tó wá dé bá wọn a sọ òkè wọn a sọ di rọ òjò òkúta lé wọn lórí òjò yẹn láti inú iná ló ti wá ẹrẹ̀fọ̀ tó tó ti jó bíi clay irú àwọn blọọkù kan tá a máa fi ń kọ́lé tẹ́lẹ̀ àwọn olówó náà fi ń kọ́lé <laughs> eh, ṣùgbọ́n wọ́n ti súnná nígbà wọn bá súnná tán ìgbà náà wọ́n sẹ̀ fi kọ́lé tó lágbára ju gbogbo àwọn eléyìí lọ wọ́n wá rọ̀lé wọn lórí ọlọ́ni fa akhadhatuhumus sayhatu mushriqin. فجعلنا عاليا سافلا وأمطرنا عليهم إهجارة من سجيل so láàárọ̀ kùtùkùtù nìjìyà náà dé kó tó di pé ọlọ́run ọba ó dojú wọn dé ọlọ́ni fábí ayé àláhì rọ̀bíkà tàtàmárọ̀ èwo nínú oore ọlọ́run ọba yín lẹ́ ń ṣe iyèméjì lé lórí èwo nú ẹ̀ ẹ̀yin ènìyàn فبأي نعم الله تتشكك يا أيها الذي أعطى قليلا وأقدى ipe ìwọ tó tó tó tó fún ni ní kékeré tó wá stop àti àti continue wọn ó rí fà sí alwalid ibn al-mughira tí àyà náà sọ̀kalẹ̀ lórí àwọn afáàmì ni fàbí ayi ní àmì rọ́bìkà àlẹ́kà ayiwal insan al-mukadhib ìwé ènìyàn tó ń pe ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ́ èwo nínú àwọn oore ọlọ́run ọba ló ń tiẹ̀ ń já nírọ̀ èwo ló rí hadha nadhirun minan nudhuril ula eléyìí ìkìlọ̀ ni nínú àwọn ìkìlọ̀ àkọ́kọ́ wọ́n ní ìkìlọ̀ yìí ó ní anabi muhammad sallallahu alayhi wa sallam sọ pé eléyìí ni ìkìlọ̀ eléyìí ni òjíṣẹ́ ọlọ́run ọba nínú àwọn òjíṣẹ́ tí wọ́n ti kọjá irú rẹ̀ náà ló náà mú wa kò mú tuntun wá ewa ṣe tẹ́ ń pè ní rọ. so hadha muhammadu nadhirun bil eléyìí ni anabi muhammad sallallahu alayhi wa sallam tó ń kìlọ̀ fún yín pẹ̀lú òdodo alladhi anzara bil anbiya qablahu irú àwọn kìlọ̀ tí àwọn anabi ọlọ́run síwájú rẹ̀ táwọn náà ti kí àwọn èèyàn wọn nílò rẹ̀ falaysa bi bid'i mina rusul kì í sàkọ́kọ́ nú àwọn òjíṣẹ́ sọ wá ní ẹlòmíì àwọn míì ní lafzu hadha eléyìí wọ́n lórí fàásì qur'an ni ma'nahu hadha al-qur'an pé qur'an yìí nàvírù lakum olùkìlọ̀ ní fún yín min jinsil kutubil náà irú tíra àkọ́kọ́ tó ti wá báyìí náà lòun náà التي جاء بها الرسل السابقون تاما وجيسيت وانتي قجات وموا فإنا أنذرتهم أنذرتهم أنذرتهم أنذرتهم من عذاب الله على شركهم أسكيلو فوا نبي إجيا الله لوري ẹbọ tí wọ́n ń ṣe kàmá anzarakumul qur'an gẹ́gẹ́ bí alqur'an ti ń ṣe kìlọ̀ fún yín wa bi hadha ar-ra'yi qala qatada eléyìí ni ọ̀rọ̀ tí afa qatada tó gbámú méjèèjì kò sí èyí tó ń takò ara wọn nù ẹ̀ torí pé alkùránì ta ló mú wá anabi muhammad sallallahu alayhi wa sallam ni ní mú wá tó sì mú wá kọ̀ọ̀kan gbé kalẹ̀ síwájú àwọn èèyàn kí ló ń ṣe ọ̀ ń kà á fún wọn náà ni so gbogbo òkìlọ̀ tí ń wá láti ibẹ̀ látẹnu rẹ̀ látẹnu rẹ̀ náà ni tí ń wá bá wọn so náà ní ń ṣèkìlọ̀ náà quran náà ní tún ń ṣèkìlọ̀ ọ̀hún so ká tu sí quran ká tu sí anabi sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ kò sí èyí tí àṣìṣe nù أزفت الآزفة ليس لها من دون الله كاشفة أزفة أي قربت القيامة ودنا وقتها آزفة وني ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ó ti súnmọ́ ìsúnmọ́ ti súnmọ́ torí pé ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama gbogbo àwọn máa ń sọ pé ó ti súnmọ́ náà ni torí gbogbo nǹkan tí ń bọ̀ ó ti dé tá a bá ní nǹkan ń bọ̀ nǹkan ń bọ̀ ń bọ̀ ya á ní ó ti dé so ìgbẹ̀yìn rẹ̀ náà ni bó ti dé laysa laha min dunillahi kashifa ṣùgbọ́n wíwá tí ó wà òjijì ni ó wà kò sẹ́ni ó má àsìkò tí ó wà nínú àwọn èèyàn ẹnì kankan ò sì lè sọ pé àsìkò rẹ̀ ní ọjọ́ rẹ̀ ní ọdún rẹ̀ ní kò sẹ́ni kankan tó mọ̀ so al-azifa al-qiyama wa innama ubbira anil qiyama bil azifa li ajali azufuha ay qurbaha ẹni pé wọ́n pe al-qiyama ní azifa torí pé ó súnmọ́ pẹ́kípẹ́kí wanzirhum yawma al-azifati idhil qulubu lada al-hanajiri kadhimin ma lidh-dhalimina min hamimin wala shafi'in yuta so níbi náà wọ́n pe al-qiyama ní azifa ipe kìlọ̀ fún wọn ọjọ́ súnmọ́ ọjọ́ tó súnmọ́ lọ́jọ́ jẹ́ pé ẹ̀mí àwọn èèyàn àbí ọkàn wọn góńgó ọ̀run wọn ni ó wà kí ni máa ń fa kí ọkàn kọ́ wà ní góńgó ọ̀run báyìí onígbà tí ìdààmú bá báyàn tí ìṣòro bá báyàn tẹ́rù bá báyàn a rí i pé báyà yọ àpadà wá sí ọrùn èèyàn wa nílé mí dáadáa torí ẹ̀rù bíbà mali zalimina min hamimin wala shafi'in yuta àwọn alábòsí ń jọ náà wọn ò ní lọ́rẹ̀ẹ́ kò sẹ́lùfẹ́ fún wọn bẹ́ẹ̀ sì kí ni kò sí olùṣìpẹ̀ fún wọn lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọlọ́ọ̀bà kó sọ wa nù ẹ̀. ìsúnmọ́ ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí a ṣe ìṣára sí níbí ọwáláyé ibòmí ọlọ́ni iqtarabati linnasi hisabuhum أو اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ọjọ́ ìṣirò fún àwọn ìjọ ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama ó súnmọ́ ṣùgbọ́n